إن الحمد لله نستعينه ونستكفره ونعوذ به من شرور أنفسنا من يهد الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته من صوفي تاني صوفي أتاكجي من رآني في fàṣàyàrọ́ọ́nì fèlè yakọ̀dọ̀ wàlá yàtàmá fàlùṣẹ̀yìtọ́ọ̀nù bì ẹni tí ó bá rí mi ní ojú àlà ó sì máa rí mi ní ojú ayé àti pé èṣù kìí gbé àwòrán mi wọ̀ násù yìí ọ̀rọ̀ yìí ta ni wọ́n da ojú rẹ̀ kọ ta ló jẹ mọ́ ta ló kàn. násù hadithi yìí jẹ́ násùn amun maksusun násùn amun maksusun ìyẹn ni pé ọ̀rọ̀ tí a gbé kalẹ̀ bí ẹni pé gbogbogbò ni adójú rẹ̀ kọ àmọ́ tí ó jẹ́ pé ọ̀wọ́ àwọn kan ni agbàlérò ìdí ni pé fún àpẹẹrẹ àwọn ìmáàmù Bukhari rahimahullah àti ìmáàmù Muslim rahimahullah tí wọ́n gba hadithi yìí gan wá àwọn méjèèjì náà kò ṣàìrí ànábì yìí wá sallallahu alayhi wa ní ojú àlá gẹ́gẹ́ bí wọ́n ṣe fi rinlẹ̀ nínú mùkọ́dímọ̀ wọn àmọ́ kò sí ẹnìkan nínú wọn tí ó sọ pé lẹ́yìn àlá òun padà rí ànábì wa ní ojú ayé nítorí náà mùsùlùmí lè láàlá rí ànábì ni ṣùgbọ́n fún wípé ànábì wa ti kú kò sí àrìnàkò ojú ayé mọ́ kún un níbikíbi. ó rọrùn púpọ̀ láti sọ pé ọ̀wọ́ àwọn tó ṣẹ̀mí lásìkò tí ànẹ́bì ṣẹ̀mí nílé ayé nìkan sọ ni ẹ̀gbà wá máa ń rọ̀ á ní fìlìmọ̀ náà mi pàṣàyàrọ́ ní fìlè yakọ̀zọ̀ àwọn nìkan ni ẹ̀gbà wa eléyìí ń bá wí àwọn nìkan ni ọ̀rọ̀ sì jẹ mọ́ nítorí pé a tún rí àwọn ìran ọ̀rọ̀ mìíràn nínú ẹ̀sìn Islam tí ó wá ní ìwà gbogbogbò àmọ́ tí ó jẹ́ pé ọ̀wọ́ àwọn tó ṣẹ̀mí ní àsìkò tí ànẹ́bì ṣẹ̀mí sallallahu alayhi wa sallam nìkan ni àwọn ọ̀rọ̀ náà sì jẹ mọ́ àpẹẹrẹ irú rẹ̀ nìwọ̀nyí nínú súra al-Hujurat Quran 49 aya 4 àti aya 5 Allah subhanahu wa ta'ala ó sọ pé Inna alladhina yunadunaka min wara'il hujurat aktharuhum la ya'qilun. Dájúdájú, àwọn tí ń ké pè ọ́, ìwọ ànẹ́bì, láti ẹ̀yìn àwọn yàrá, ọ̀pọ̀lọpọ̀ wọn ni kò ṣe làákàyè. Walau annahum sabaru hatta takhruja ilayhim. لكان خيرا لهم والله غفور رحيم tí ọ bá jẹ́ pé dájúdájú wọ́n ṣe sùúrù títí ìwọ yóò fi jáde sí wọn ni Ìgbà dára jùlọ fún wọn Àlọ́ọ̀sì ni aláforíjìn oníkẹ̀ẹ́ pẹ̀lú bí ááyà yìí ṣe wá ìbéèrè ni pé tàwa ni ẹ tún ń pe ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn àwọn yàrá ilé rẹ̀ mọ́ báyìí kò sí mọ́ nítorí pé ànábì kò sí láyé mọ́ nítorí náà ọ̀rọ̀ yìí jẹ́ nasun amun maksus ọ̀rọ̀ tí a mú wá ní ìmúwá gbogbogbò àmọ́ tí ó jẹ́ pé ọ̀wọ́ àwọn kan ló jẹ mọ́ ááyà ní ètò níyìí nínú súra al-fatih quran 48 ááyà 10 Allah subhanahu wa ta'ala ó sọ pé innal ladhina yubayi'unaka innama yubayi'una Allah يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما dájúdájú àwọn tí ń fún ọ ní àdéhùn pé àwọn kò ní fẹsẹ̀fẹ lójú ogun dájúdájú Allah ni wọ́n ń ṣe àdéhùn fún ọwọ́ Allah wà ní òkè ọwọ́ wọn ẹnikẹ́ni tí ó bá tú àdéhùn rẹ̀ ó tú u fún ẹ̀mí ara rẹ̀ ẹnikẹ́ni tí ó bá sì mú àdéhùn tó ṣe fún àlá ṣẹ Allah yóò fún un ní ẹ̀san ńlá ìbéèrè ni pé ta wá ni ó tún ń ṣe àdéhùn fún ànábì mọ́ báyìí sallallahu alayhi wa sallam kò sí mọ́ nítorí pé ànábì kò sí láyé mọ́ sallallahu alayhi wa sallam nítorí náà ọ̀rọ̀ yìí jẹ́ nasun amun makhsus ọ̀rọ̀ tí a mú wá ní ìmúwá gbogbogbò àmọ́ tí ó jẹ́ pé ọ̀wọ́ àwọn kan ló jẹ mọ́. Bákan náà nínú Súra Ànìsáàù, Quran 4, Aya 64. Allah Subhanahu wa ta'ala ó sọ pé, Wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah. ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستكبروا الله واستكبر لهم الرسول لوجدوا الله توابا رحيما àwa kò rán òjíṣẹ́ kan àfi nítorí kí wọ́n lè tẹ̀lé pẹ̀lú àṣẹ Allah tí ó bá jẹ́ pé nígbà tí wọ́n bá ṣe àbòsí sí ẹ̀mí ara wọn tán wọ́n wá bá ọ ìwọ ànábì wọ́n sì tọrọ àforíjì Allah tí òjíṣẹ́ sì tún bá wọn tọrọ àforíjì wọn ìbárí Allah ní olùgbà ìrònúpìwàdà aláàánú ìbéèrè ni pé ta wá ni ó tún ń ṣe àbòsí sí orí ara rẹ̀ báyìí tó wá tọ ànábì lọ́mọ́ sallallahu alayhi wa sallam kò sí mọ́ nítorí pé ànábì kò sí láyé mọ́ ẹnikẹ́ni tí ó bá ṣe àbòsí ní àsìkò yìí ọ̀wọ́ kí ó tọrọ àforíjì ní ọdọ Allahu nìkan ni ọrọ rẹ̀ jẹ mọ́ kò sí ànábì mọ́ láyé tí yóò lọ bá. nítorí náà ọ̀rọ̀ yìí jẹ́ nasun amun maksusun ọ̀rọ̀ tí a mú wá ní ìmúwá gbogbogbò àmọ́ tí ó jẹ́ pé ọ̀wọ́ àwọn kan ló jẹ mọ́ nítorí náà àgbọ́yé hadithi máa ń á ní fìlìmọ̀ náà mi pàṣàyàrọ́ ní fìlìyàkọ̀zọ̀ ẹni tí ó bá rí mi ní ojú àlá ó máa rí mi ní ojú ayé kò jẹ mọ́ àwa tí a dé ilé ayé lẹ́yìn ikú ànábì wa sallallahu alayhi wa sallam síwájú sí i nígbàkígbà tí àgbọ́yé hadithi kan bá ta kókó tàbí tí àgbọ́yé rẹ̀ bá farasin fún ọ̀gọ̀ọ̀rọ̀ ọ̀nà mìíràn tí a tún lè gbà yanjú irú àdìtú hadisi bẹ́ẹ̀ ni pé kí a lo hadisi tí ó jẹ mọ́ papọ̀ mọ́ra wọn èyí tí kò tún ní tako ọ̀rọ̀ mìíràn nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ti yanjú ṣe bí ọ̀rọ̀ tó ti yanjú nínú ẹ̀sìn láàrin àwọn onímọ̀ Islam òun ni pé ànábì wa ti kú wọ́n sì ti gbé e sin sallallahu alaihi wasallam kò sì ní jáde kúrò nínú sàárè rẹ̀ títí di ọjọ́ àjínde àti pé ànábì kò sọ àsọọ́lẹ̀ pé òun yóò padà máa yọjú sí ayé lẹ́yìn ikú rẹ̀ ànábì ń ṣẹ̀mí tí ó ní àpọ́nlé jùlọ nínú gbárísákù sallallahu alayhi wa sallam ó sì di ọjọ́ àjíǹde gbogbo ẹ̀dá kí ẹnikẹ́ni tó lè rí i ní ẹ̀mí àti ara bákan náà nínú ọ̀rọ̀ tó ti yanjú láàrin àwọn onímọ̀ ẹ̀sìn ni pé ìrú ẹ̀sìn ti pé pérépéré lójú ayé ànábì sallallahu alayhi wa sallam Allah sì ti fi àṣepé ìdẹ̀ra sínú rẹ̀ ọyọnu sí ìsìláàmù yìí fún wa láì wá bùkátà sí ìlànà súfí tàbí ìlànà mìíràn pẹ̀lú rẹ̀ ìwọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti yanjú ní ọ̀dọ̀ àwọn sọ̀háábà rọ̀díyàlọ́wù anihum àti àwọn tí wọ́n fi dáadáa tẹ̀lé wọn rọ̀hímahumùlọ́ àmọ́ rírí ànábì sọ́lọ̀lọ́wù aléyìí wasallam lójú ayé lẹ́yìn ikú rẹ̀ ó jẹ́ ọ̀rọ̀ mìíràn tí ó léwu ọ̀kan pàtàkì nínú ewu rẹ̀ ni pé ẹ tako àwọn ọ̀rọ̀ tó ti yanjú wọ̀nyẹn ìdí abálájọ nìyí tí a fi gbọ́dọ̀ lo hadithi irú rẹ̀ mìíràn pẹ̀lú rẹ̀ láti mọ àdìtú inú rẹ̀ hadithi irú rẹ̀ náà sì ni èyí tí ó wà nínú ẹ̀gbàwá sọ̀híhù ibnu Májà hadith number thirty nine zero oh four èyí tí sheikhu alibani rahimahullah tí ó sọ pé ó fẹsẹ̀ rinlẹ̀ àti hadithi musnad imamu ahmad hadith number twenty two six zero oh six àti hadith number twenty two six 59. nine. bákan náà hadith yìí tún wà nínú sọ̀híhù ibn hibban hadith number six zero five three. hadith náà nìyí àní àwọn bun àbí duhaifa an abiyihi kọ́ọ̀lù. قال النبي صلى الله عليه وسلم mọ́rọ̀ á ní fìlìmọ̀ náà mi pàkà ànámẹ̀ rọ̀ á ní fìlìyàkọ̀zọ̀ fa inna ṣàyítọ́ọ̀nà láyàtà ṣàbàhù bí i ìtumọ̀ ànábì sallallahu alayhi wa sallam ó sọ pé ẹni tí ó bá rí mi ní ojú àlá bí ẹni pé ó rí mi lójú ayé ni dájúdájú èṣù kì í gbé àwòrán mi wọ̀ ìyẹn ni pé bí ìrísí ànábì ṣe rí lójú ayé rẹ̀ lójú àwọn sọ̀háábà rẹ̀ rọ̀díyà lọ́wọ́ ánìhùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni ìrísí ànábì yóò ṣe rí lójú ẹni tí ọba rí ànábì lójú oorun yálà lójú ayé ànábì ni tàbí lẹ́yìn ikú rẹ̀ sallallahu alayhi wa sallam ìdí nìyẹn tí ànábì fi parí gbólóhùn yẹn pé èṣù ò lè gbé àwòrán mi wọ̀ ìyẹn ni pé èṣù ò lè lo àwòrán ànábì lójú ẹni tó bá lálàá rí i bí ànábì ṣe rí lójú ayé rẹ̀ lójú àwọn sọ̀háábà rẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹnikẹ́ni tó bá lálà rí ànábì yóò ṣe rí ìdí nìyí tí ó fi jẹ́ pé ní ọ̀dọ̀ àwọn aṣíwájú rere fún wa tí ẹnikẹ́ni bá sọ pé òun lálà rí ànábì wọn ó bí léèrè báwo ni ìrísí rẹ̀ ṣe rí nítorí pé ìrísí ànábì ó ti wà lákọọ́lẹ̀ ẹ wá kíyèsí kò sí ẹni tí kò lè lálàárí ànábì lójú oorun sallallahu alayhi wa sallam bí mùsùlùmí ṣe lè lálàárí lójú oorun bẹ́ẹ̀ náà ni kèfèrí ṣe lè lálàárí lójú oorun bí onísúnà ṣe lè lálàárí ànábì wa lójú oorun bẹ́ẹ̀ náà ni oníbídíà ṣe lè lálàárí ànábì lójú oorun bákan náà èṣù ni kò lè gbé àwòrán ànábì wọ̀ lójú ẹni tí ó bá láàlárí ànábì àmọ́ èṣù lè mú ènìyàn parọ́ pé òun láàlárí ànábì lójú oorun nítorí pé kò sí ẹni tí ènìyàn kò lè pa irọ́ mọ́ wọ́n kúkú ń pa irọ́ mọ́ Allah subhanahu wa ta'ala kókó ọ̀rọ̀ mi lórí hadithi máa ń rọ̀ á ní fìlìmọ̀ náà mi fàṣàyàrọ́ ní fìlè yakọ̀zọ̀ ẹni tí ó bá rí mi ní ojú àlá ó máa rí mi ní ojú ayé kókó ọ̀rọ̀ mi lórí rẹ̀ òun ni pé gbólóhùn fàṣàyàrọ́ ní fìlè yakọ̀zọ̀ ó máa rí mi ní ojú ayé ó jẹ́ gbólóhùn kan tí a gbọ́dọ̀ gbọ́yé pẹ̀lú ẹ̀gbàwá mìíràn èyí sì ni gbólóhùn pàkà ànẹ́mẹ̀ rọ̀ á ní tèlè yakọ̀zọ̀ èyí tí ó túmọ̀ sí bí ẹni pé ó mi lójú ayé ni ìdí tí èyí fi rí bẹ́ẹ̀ ni pé ànábì ti kú sọlọ́lọ́hu àléhì wẹ̀sálàm kò sì lè padà yọjú sáyé mọ́ ṣéhù ahamada tìjáni kò wulẹ̀ lálàrí ànábì wa sọlọ́lọ́hu àléhì wẹ̀sálàm lójú oorun ohun tí ṣéhù ahamada tìjáni sọ ni pé òun rí ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ikú rẹ̀ lójú ayé àdíìsì máa ń rọ̀ á ní fèlèmọ̀ náà mi àdíìsì ẹni tí ọbálá àlárí mi ní ojú oorun kò jẹ mọ́ ọ̀rọ̀ tí ṣéèwù ahámádà Tìjání sọ yìí ta wá ni ṣéwù ahamada Tìjání rí nígbà náà àlùjànú èṣù kan tó fún ṣéwù ahamada Tìjání ní tọ̀ríkọ̀ Tìjàníyà ní aba abu somgun ní ilẹ̀ tìlìmísàn ní orílẹ̀-èdè Morocco òun ni ṣéwù ahamada Tìjání rí tí ó ń pè ní ànábì Muhammad sallallahu alayhi wa sallam ṣéhù ahamada Tijani kò sì ṣẹ̀ṣẹ̀ máa pa irọ́ mọ́ ànábì wa sallallahu alayhi wa sallam ṣebí bí ṣéhù ahamada Tijani ṣe pa irọ́ pé òun fojú rí ànábì lẹ́yìn ikú rẹ̀ lójú ayé bẹ́ẹ̀ náà ni ó tún pa irọ́ mọ́ ànábì wa pé ànábì ló sọ fún òun pé ọ̀kan nínú àwọn àrọmọdọ́mọ rẹ̀ ni òun ń ṣe ọ̀nà wo ni ṣéwù ahamada Tijani gbà bá ànábì tan nínú àkọsílẹ̀ tó lálàáfíà kò sí àmọ́ ìṣesí àwọn òpùrọ́ nìyẹn nígbà tí wọ́n bá ń wá ọ̀nà tààrà àti ọ̀nà ẹ̀bùrú láti lu àwa mùsùlùmí ní jìbìtì ẹ̀sìn wa àlọ́ọ̀ yóò kúkú máa kó wa yọ lọ́wọ́ àwọn asòòkùnsẹ́sìn wọ̀nyí. nítorí náà tí ẹnikẹ́ni bá tún lérò pé òun tún lè rí ànẹ́bí wa lójú ayé lẹ́yìn ikú rẹ̀ sallallahu alayhi wa sallam nítorí pé òun ti lálàárí lójú oorun kó fi ànábì hàn wá kí a lè sálámà sí i àlàyé mi parí lórí hadisi yẹn. lára àwọn ááyà tí ìjọ tìjáníyà tó lè fẹ́ sápamọ́ sí abẹ́ rẹ̀ òun ni aya tí ó wà nínú súra al-an'am quran 6 aya 122 ìjọ tìjáníyà wọ́n ń lo aya náà láti sọ pé ànábì ń rìn káàkiri ọ̀dọ̀ àwọn ènìyàn ṣé bẹ́ẹ̀ ni kò rí bẹ́ẹ̀ kò túmọ̀ sí bẹ́ẹ̀ kò sì túmọ̀ sí pé òkú kan ń rìn kiri nínú ilé ayé lẹ́yìn ikú rẹ̀. ìgbàgbọ́ àwọn aláìgbàgbọ́ nìyẹn àdìsọ́kàn àwọn ọ̀ṣẹ́bọ nìyẹn àwọn ọ̀ṣẹ́bọ ni wọ́n tún gbà pé òkú kan tún lè máa rìn káàkiri ayé yálà òkú àgbà tàbí òkú èwe yálà òkú onígbàgbọ́ òdodo tàbí òkú aláìgbàgbọ́ tí ikú bá ti kò lé ẹ̀dá lórí kò tó lè padà wá sílé ayé mọ́ àmọ́ ẹ jẹ́ kí a ka yà náà pẹ̀lú ìtumọ̀ rẹ̀ tí ó wà ní ìbámu sí gbogbo tírà tafsir Allah subhanahu wa ta'ala ó sọ báyìí pé. أَوَمَنْ كَانَ مَيْتًا فَأَحْيَيْنَاهُ وَجَعَلْنَا لَهُ نُورًا يَمْشِي بِهِ فِي النَّاسِ كَمَنْ مَثَلُهُ فِي الظُّلُمَاتِ لَيْسَ بِخَارِجٍ مِنْهَا كذلك زين للكافرين ما كانوا يعملون أومن كان ميتا ǹjẹ́ ẹni tí àfiwé rẹ̀ jẹ́ òkú ìyẹn aláìgbàgbọ́ fa àhàyà ináhù tí asọ di alààyè nípa pé ó gba Islam wàjà alínàláhùnú rọ tí a sì fún ní ìmọ́lẹ̀ ìyẹn ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ ẹ̀sìn Islam yẹmṣí bìhì finnaas ó sì ń lò ó láàrin àwọn ènìyàn كمن مثله في الظلمات ǹjẹ́ ó dàbí ẹni tí àfiwé tirẹ̀ jẹ́ ẹni tí ń bẹ nínú àwọn òkùnkùn àìgbàgbọ́ laisa bi kharijin minha tí kò sì jáde kúrò nínú rẹ̀ tó kú sínú àìgbàgbọ́. كذلك زين للكافرين ما كانوا يعملون báyẹn ni wọ́n ṣe ní ọ̀ṣọ́ fún àwọn aláìgbàgbọ́ ohun tí wọ́n ń ṣe níṣẹ́ àwílé ní ṣókí àkàwé láàrin kèfèrí tí ó di mùsùlùmí àti kèfèrí tí ó kú sínú kèfèrí ni aya náà ń ṣe àkàwé rẹ̀ fún wa nítorí náà ẹni tí ááyà yìí pè ní òkú kìí ṣe òkú tí ó kú sílẹ̀ bí kò ṣe ènìyàn tí ò gba Allahu gbọ́ ní olúwa àti olùgbàlà rẹ̀ ẹni tí ááyà yìí pè ní alààyè ni ènìyàn tí ó jẹ́ onígbàgbọ́ òdodo tí ó gba Allah ní olúwa àti olùgbàlà rẹ̀ tí Allah tún wá jogún ìmọ̀ ẹ̀sìn fún tó ń rí lò láàrin àwọn ènìyàn kèfèrí àti mùsùlùmí tó nímọ̀ nípa ẹ̀sìn rẹ̀ wọn ò jọra wọn ohun tí Allah fẹ́ pé àkíyèsí wa sí nìyẹn kìí ṣe ọ̀rọ̀ ẹni tó ti kú ni aláwo fẹ́ sọ nínú àyà náà kí a lọ yẹ gbogbo tẹ̀fsíìrù wò pàápàá jùlọ tẹ̀fsíìrù ibnu kẹfíìr èyí ni ìtumọ̀ tí wọ́n fún àwọn àyà náà nítorí náà àyà yìí kìí ṣe ẹ̀rí fún ẹni tó fẹ́ máa rí òkú lẹ́yìn ikú rẹ̀ lójú ayé bákan náà lára ẹ̀rí tí ìjọ tìjáníyà máa ń sápamọ́ sí abẹ́ rẹ̀ láti ṣe òjòró òun ni súra àlèbákọ́rà Quran 2 aya 154 irú aya yìí bákan náà ó tún wà nínú súra Ali Imran Quran 3 áyà 169 ẹ jẹ́ kí a ka àwọn áyà náà ní ìkọ̀ọ̀kan Allah subhanahu wa ta'ala nínú sura al-Baqara Quran 2 áyà 154 ó sọ pé wà ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ní ìbámu sí tefsir àti hadith ìtumọ̀ àyà náà nìyí ẹ má ṣe pé àwọn tí wọ́n ń pa sí ojú ogun ẹ̀sìn Allah ní òkú ìyà ama alààyè ẹni ìkẹ́ ni wọ́n ṣùgbọ́n ẹ̀yin kò fura bákan náà nínú súra ali imran quran 3 aya 169 Allah subhanahu wa ta'ala ó sọ pé ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون ìtumọ̀ ní ìbámu sí àwọn tíra tefsir àti hadith ẹ má ṣe lérò pé òkú ìyà ni àwọn tí wọ́n pa sí ojú ogun ẹ̀sìn Allah àmọ́ alààyè ẹni ìkẹ́ ni wọ́n wọ́n sì ń pèsè ìjẹ ìmu fún wọn ní ọ̀dọ̀ olúwa wọn. Áyà méjèèjì yìí, ó ń sọ fún wa pé ẹni tó bá kú sí ojú ogun ẹ̀sìn kí ẹnikẹ́ni má ṣe pe irú ẹni bẹ́ẹ̀ ní ẹni ìyà àmọ́ ẹni tó bá kú sí ojú ogun ẹ̀sìn ẹni àpọ́nlé ni ẹni ìkẹ́ wọn yóò sì wà ní ọ̀dọ̀ àlọ́ọ̀ àwọn òní wà nínú bárísákù gẹ́gẹ́ bí àwọn òkú yòókù tí wọn ò kú sí ojú ogun ẹ̀sìn tààrà nínú ọgbà náà làwọn ó wà nítòsí olúwa wọn tí wọn yóò sì máa jẹ tí wọn yóò máa mu. ẹ wá jẹ́ ká lọ sínú hadithi báyìí kárí bí ànábì ṣe sọ ọ̀rọ̀ náà ní ẹ̀kúnrẹ́rẹ́ tí gbogbo ayé ò mọ̀ pé ìjọ tìjàníyà wọn kàn fẹ́ fi àtàmọ́ mọ́ àtàmọ́ ni kò sí ẹ̀rí kankan láti fi rinlẹ̀ wípé ẹnìkan ó tún lè rí ànábì mọ́ lójú ayé lẹ́yìn ikú rẹ̀ sallallahu alayhi wa sallam. عن مسروق رحمه الله قال سألنا عبد الله عن هذه الآية ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون قال أما إنا قد سألنا عن ذلك فقال àríwáhùhùm fi jáòfì tọ́írín kùdùrín làhákọ̀nà díìl mu'allakọ̀tún bìlẹ̀ àrìṣ tẹ́sìráhù mínàlì jánà àìsù ṣáàt ثم تأوي إلى تلك القناديل فطلع إليهم ربهم اطلاع فقال هل تشتهون شيئا قالوا أي شيء نشتهي ونحن نسرح من الجنة حيث شئنا ففعل ذلك بهم ثلاث مرات فلما رأوا أنهم لن يتركوا من أن يسألوا قالوا يا ربي نريد أن ترد أرواحنا في أجسادنا حتى نقتل في سبيلك مرة أخرى فلما رأى أن ليس لهم حاجة تركوا ìtumọ̀ abi abdullahi nípa àyà tí ìtumọ̀ rẹ̀ lọ báyìí pé ẹ má ṣe lérò pé òkú ìyà ni àwọn tí wọ́n pa sí ojú ogun ẹ̀sìn Allah àmọ́ alààyè ẹni ìkẹ́ ni wọ́n wọ́n sì ń pèsè ìjẹ ìmu fún wọn ní ọ̀dọ̀ olúwa wọn. masruq ó ní abi abdullahi léèrè ìbéèrè náà rọ̀díyàlọ́hù ánìhù abdullahi rọ̀díyàlọ́hù ánìhù ó sọ pé. àwa náà kúkú bi ànábì nípa ìyẹn ó sì sọ pé ẹ̀mí àwọn tí wọ́n kú sí ojú ogun ẹ̀sìn yóò máa bẹ nínú agbẹ̀dú ẹyẹ aláwọ̀ ewéko àwọn ẹyẹ náà ní àwọn àpà tí wọ́n gbé kọ́ fún wọn sí ara ìtẹ́ àlọ́ọ̀ àwọn ẹyẹ náà ń jẹ kiri sí ibi tí wọ́n bá fẹ́ nínú ọgbà ìdẹ̀ra lẹ́yìn náà àwọn ẹyẹ náà yóò farapamọ́ sídìí àwọn àtùpà yẹn Allah ò síjú wò wọ́n ó sì sọ pé ṣé ẹ̀ ń fẹ́ nǹkan bí wọ́n sọ pé kí ni nǹkan tí a tún fẹ́ ní àwa tí à ń jẹ kiri síbi tí a fẹ́ nínú ọgbà ìdẹ̀ra Allahu ṣe bẹ́ẹ̀ pẹ̀lú wọn ní ẹ̀ẹ̀mẹ́ta ṣùgbọ́n nígbà tí wọ́n rí pé wọn kò fi àwọn sílẹ̀ níbi bíbi wọn pé kí ni nǹkan tí wọ́n tún fẹ́ àwọn ẹyẹ náà bá sọ pé olúwa a fẹ́ kí o dá ẹ̀mí wa padà sínú ara wa ni kí wọ́n tún lè tún wa pa ní ẹ̀ẹ̀kan sí i sí ojú ọ̀nà ẹ̀sìn rẹ nígbà tí àlọ́ọ̀ rí i pé wọn kò ní bùkátà kan mọ́ tí àlọ́ọ̀ olùmọ̀ ohun gbogbo sì ti mọ̀ ṣáájú kí ó tó bi wọ́n léèrè wọ́n fi àwọn ẹyẹ náà sílẹ̀ nínú ọgbà ìdẹ̀ra. àdíìsì wà nínú sọ̀híwùlì bukhari ní kìtàbù aljihad wasef hadith number 3500 ní àfikún nínú ẹ̀gbàwá anas ohun tí ó parí irú hadíìsì yìí ni pé kọ́ọ̀lá inni qadaitu annahum ìlẹ́yà láàyẹ̀rì jẹun Allah sọ pé dájúdájú èmi ti kọ́ lé wọn lórí mo ti kọ́ lé àwọn òkú lórí pé wọn kò ní padà sílé ayé mọ́ Ahmad hadith number fourteen eight eight one nítorí náà àáyà méjèèjì yẹn ó ń sọ fún wa pé ẹni tó bá kú sí ojú ogun ẹ̀sìn ẹ̀mí tiẹ̀ aláwo yóò fi dá ẹyẹ aláwọ̀ ewéko wọn yóò sì máa jẹ káàkiri inú ọgbà ìdẹ̀ra títí di ọjọ́ àjíǹde gbogbo ẹ̀dá. nítorí náà àáyà náà kò túmọ̀ sí pé òkú kan ó ń padà wá sílé ayé lẹ́yìn tí a ti mọ bí ìjọ tìjáníyà ṣe bẹ̀rẹ̀ nípa pípa irọ́ mọ́ ànábì wípé ṣé wàhámádà tìjání ó rí pàdé ànábì lẹ́yìn ikú ànábì lójú ayé tí a ti rí ní ìsìn pé irọ́ ni ìpìlẹ̀ tìjáníyà ṣé ẹ sì mọ̀ pé irọ́ kìí bímọ re a tún wá fẹ́ tẹ̀síwájú láti yẹ àwọn ìgbàgbọ́ wọn wò báyìí àwọn ìgbàgbọ́ wọn tá a fẹ́ yẹ̀wò ó mọ́ ìgbàgbọ́ wọn nínú Allah ipò tí ìjọ níyà gbé ahamada ní sí ipò tí ìjọ tìjáníyà gbé àwọn wọn sí àti àwọn tí àwọn mùrídì wọn lọ́wọ́ àti lẹ́sẹ̀ ta ni Allah lọ́dọ̀ ìjọ tìjáníyà nínú mọ́tínú jàwáhírùlì máa ní àtẹ̀jáde kìíní vol 1 page 184 bákan náà nínú jàwáhírùlì máa ní àtúntẹ̀ kìíní Volume 1, page 76. Ìjọ Tìjáníyà sọ pé, Ṣéhù Ahamada Tìjání sọ pé, Fàkúlù àbídìn, Áùsàjídìn, Lègọ́rì láàáì fi zọ́ọ̀hìrì, Fámà àbàdà, wọ́lá sájàdà. إلا لله تعالى لأنه هو المتجلي في تلك الألباس ìtumọ̀ ìjọ tìjáníyà sọ pé ṣéhù ahamada tìjání sọ pé nítorí náà gbogbo ẹni tí ń jọ́sìn tàbí gbogbo ẹni tí ń forí fún orin mìíràn yàtọ̀ sí Allah ní ti àfojúrí kò kúkú jọ́sìn fún ohun kan kò sì forí kanlẹ̀ fún ohun kan bí kò ṣe Allah subhanahu wa ta'ala nítorí pé Allah ni ó gbé àwòrán àwọn òòṣà wọ̀nyí wọ̀ èyí ni ìgbàgbọ́ tí àwọn tìjáníyà ń pè ní zọ̀hìríyà wàbàfìníyà ìdájọ́ ìsìláàmù lórí rẹ̀ ohun tí ìjọ tìjáníyà sọ yìí ó túmọ̀ sí pé Allah ló gbé gbogbo àwòrán òrìṣà ní ìrísí àti ní orúkọ ìyẹn ni pé nínú ìgbàgbọ́ tìgáníyà Allah ni òrìṣà Ṣàngó Allah ni òrìṣà Ògún Allah ni òrìṣà Ọya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ subhanallahi amma yushrikun tí ó bá jẹ́ pé Allah ni àwòrán gbogbo àwọn òrìṣà ni Allah kò ní pa àwọn ànẹ́bí rẹ̀ àti àwọn òjíṣẹ́ rẹ̀ láṣẹ láti ja ẹ̀sìn ìbọ̀rìṣà àti àwọn abọ̀rìṣà lógun. Bí àpẹẹrẹ, nínú súra Àtàwùbà, Quran 9, Aya 73, Allah Subhanahu wa Ta'ala, ó sọ pé, Yá ayyuhan nabiyyu. جاهد الكفار والمنافقين واغلب عليهم ومأواهم جهنم وبئس المصير ìwọ ànábì gbógun ti àwọn aláìgbàgbọ́ àti àwọn sọ̀bẹ̀ṣèlú mùsùlùmí kí o sì le koko mọ́ wọn iná jáànámà ni ibùgbé wọn ibùpadà sí náà sì burú bákan náà tí ọ bá jẹ́ pé Allah ni àwòrán gbogbo àwọn òrìṣà ni Allah subhanahu wa ta'ala òní sọ pé gbogbo àwọn tí wọ́n sọra wọn di òrìṣà àti àwọn tí ń bọ àwọn òrìṣà yóò wọ inú iná ní ọjọ́ ìdájọ́ nítorí pé nínú súra al-anbiya quran 21 aya 98 títí dé aya 100 Allah subhanahu na ta'ala ó sọ pé إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون dájúdájú ẹ̀yin àti nǹkan tí ẹ̀ ń jọ́sìn fún lẹ́yìn ni ìkóná jáànámà ẹ̀yin yóò sì wọ inú iná náà لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون tí ó bá jẹ́ pé àwọn wọ̀nyí ni ọlọ́run ni wọn ìbá ti wọ inú iná olùṣègbèrè sí ní ẹnì kọ̀ọ̀kan wọn nínú rẹ̀ nínú iná. لهم فيها زفير وهم فيها لا يسمعون إن yóò máa kùnyùn sí wọn létí wọn kò sì ní gbọ́ ọ̀rọ̀ mìíràn nítorí náà èròǹgbà ìjọ tìjáníyà lórí ìgbàgbọ́ wọn pé Allah subhanahu wa ta'ala ló gbé àwòrán gbogbo òrìṣà wọ̀ ni pé ìjọ tìjáníyà fẹ́ fààyè gba gbogbo ẹ̀sìn ìbọ̀rìṣà ìdí sì nìyí tí àwọn mùrídì tìjáníyà fi yan iṣẹ́ babaláwo láàyò iṣẹ́ babaláwo yìí ni wọ́n ń pè ní iṣẹ́ jálàbí ní èdè lárúbáwá kò sì sí iṣẹ́ aburú tí ń bẹ lọ́wọ́ àwọn babaláwo nínú iṣẹ́ ìṣègùn tí kò sí lọ́wọ́ àwọn ṣéhù tìjàníyà àti àwọn mùrídìí wọn nítorí náà awo ni gbogbo wọn síwájú sí i lábẹ́ ta ni àlọ́ò lọ́dọ̀ ìjọ tìjàníyà nínú mọ́tínú jàwáhìrùlẹ̀ màání àtẹ̀jáde kìíní volume 1 ojú ewé 259 bákan náà nínú jàwáhìrù lè máa ní àtúntẹ̀ kìíní volume 1 ojú ewé 116 ìjọ tìjáníyà sọ pé ṣéhù ahamada tìjáni sọ pé ìlàmù anna azwaqali arifina fi zawati liwujudi annahum yarawna ayana limawjudat kasarabin biqi'ati liaya fama fi zawati liwujudi kullihi illa Allah subhanahu wa ta'ala تجلى بصورها وأسمائها وما ثم إلا أسماؤه وصفاته ìtumọ̀ ìjọ tìjáníyà sọ pé ṣéhù ahamada tìjáni sọ pé mọ bí àwọn àáfà ìjọ tìjáníyà ṣe ń dá ìkọ̀ọ̀kan ohun tí ń bẹ dájúdájú wọ́n ń rí ohun tí ń bẹ bí àwọn pé ná tí ó ní àwòrán lóníranran kò wá sí ohun kan nínú gbogbo ohun tí ń bẹ àyàfi àlọ́ọ̀ subhanahu wa ta'ala àlọ́ọ̀ ni ó gbé àwòrán gbogbo ohun tí ń bẹ wọ̀ pẹ̀lú àwòrán wọn àti orúkọ wọn àníṣẹ́ kò sí kinní kan níbẹ̀ yẹn àyàfi orúkọ Allah àti àwòrán rẹ̀ Allahu Akbar àdìsọ́kàn burúkú yẹn ní ìjọ tìjáníyà ń pè ní wahadatul wujud èyí túmọ̀ sí ọ̀kan bíbẹ ìyẹn ni pé ẹ̀dá ni àwòrán Allah Allah sì ni àwòrán ẹ̀dá àdìsọ́kàn wahdatul wujudi yìí ni ìjọ tìjáníyà ti máa ń sọ pé kí ni èyí wọ́n á ní húwà òun ni ta ni èyí wọ́n á ní húwà òun ni tí ẹ bá wá bi ìjọ tìjáníyà léèrè pé kí ni húwà kí ni òun wọn á ní húwà lọ, òun ni Allah ta ni húwà ta ni òun wọn á tún ní húwà lọ, òun ni Allah ìyẹn ni pé. ẹ̀dá ni Allah Allah sì ni ẹ̀dá nígbà míì ẹ̀wẹ̀ tí ṣéhù tìjáníyà tàbí mùrídì wọn bá bi ọ́ léèrè pé kí ni orúkọ rẹ tí ọba sọ pé orúkọ rẹ ni lágbájá wọ́n á ní kí o fi ọwọ́ ara rẹ kan lágbájá nínú ara rẹ tí ọba wa sọ pé kí ni ìtumọ̀ ìbéèrè yẹn pé kí n fi ọwọ́ ara mi kan lágbájá nínú ara mi wọ́n á wá sọ pé ìtumọ̀ rẹ̀ ni pé ìwọ ni húwà ọba wá tún bi wọ́n léèrè pé ta ni húwà kí ni húwà wọ́n á sọ pé húwà lọ́ọ̀ òun ni àlọ́ọ̀ ìyẹn ni pé ìwọ tí a ní kí o fi ọwọ́ ara rẹ kan orúkọ ara rẹ nínú ara rẹ ìwọ gan ni àlọ́ọ̀ ìdájọ́ Islam lórí rẹ̀ ògúndá kan kò tan ó tún ní òun ògúndá méjì ni ọ̀rọ̀ ìjọ Tìjàníyà lórí ìgbàgbọ́ wọ̀nyí ṣe bí ìjọ Tìjàníyà kọ́kọ́ sọ pé Allah ló gbé àwòrán gbogbo àwọn òrìṣà wọ̀ nísinsìnyí gbogbo nǹkan tó ní àwòrán àti orúkọ Allah ìyẹn ni pé bí àpẹẹrẹ ní ọ̀dọ̀ ìjọ tìjáníyà lábẹ́ ìgbàgbọ́ wahdatuli wujud lábẹ́ ìgbàgbọ́ húwà húwà ìjọ tìjáníyà gbà pé imí àti ìtọ̀ àwòrán ni orúkọ rẹ̀ ni ilé àwòrán àlọ́hùn ni orúkọ rẹ̀ sì ni mọ́tò àwòrán àlọ́hùn ni orúkọ rẹ̀ sì ni kọ̀ǹpútà àwòrán àlọ́hùn ni orúkọ rẹ̀ sì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ subhanallah amma yushrikun ìgbàgbọ́ ìsìláàmù lòdì sí ìgbàgbọ́ húwà húwà burúkú yìí Allah subhanahu wa ta'ala ó ti ròyìn ara rẹ̀ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àyè nínú alukur'an alápọ̀nlé ọ̀kan nìyí nínú súra al-ikhlas bismillahi rahman rahim ní orúkọ Allah àjọkẹ́ ayé àṣàkẹ́ ọ̀run kul huwa Allahu ahad sọ pé òun ni Allahu ọ̀kan ṣoṣo Allahu Samad Allahu ni ẹni tí ẹ̀dá ní bùkátà sí tí òun kò sì ní bùkátà kankan sí wọn lam yalid wa lam yulad òbí ma wọn kò sì bí i wa lam yakul ahad kò sì sí ẹnìkan tí ó jọ ọ́ kò ní aláfijọ kò ní aláfiwé kò ní akẹgbẹ́ ta ni súfí apá kejì parí.